بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعيهم بإحسان إلى يوم الدين إنني أشهر رمضان نلو أغن يوم الجو إهدو فتن تتكيت أهدو إهجرة أشهره جون أشهكفة بلولو أغن يوم التا 2017 miladiya katuwa ne aya cana kuyu aya idilika nyome wanka aya idilika nyome wanka ibi suratu ali imran lan yadurrukum illa adha أعوذ بالله من الشيطان الرجيم لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما تقفوا إلا بحبل من الله وحبل من الناس نعم وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون تبارك وتعالى يا كوا اوجي ولا بوكا دوجماي ينهي لن يضروكم الا اذى amene kwabiye gidai ami fatu ki gwe ami ahalul kitab mane undugu mane kiru kere ba me kumedi imani kojon enwe idu kere bume akanya yete yani ki yusibu asl al aqida al islamiyya yiki ya karabi akida ya dini abapa mane ogele duk mane ki karabi men akida ime kishiyetele ya domo analule amoja abapa ochuchu ishi menali kaki eh, inugo kama abapa ajo tila inugo kama abapa ade tila oja nojo kumadomacha dini ojo talukọjọ aniju amma ihayin duk mace kana ya ce ba wa bata duk ma cola male amma wujujuji kuma kuwa ma kami blufi makajo ya dini ama ba kwa agbo ya kwale ma biye ma ki ma ma diboluwa kuma ẹrọ kuma ẹgbìyàn ọlámẹ ma kami gí mọ ojujuji makajo ya kume alibiye amma a menwe le du kwa ka ojo yi du ma ko ai ini ki da dini ni iya le ki da ka do kare bu men illa adha amma ya nga gunyi kanci ya na gunyi me he do mani ki da gunyi ye he do ma da kare bu ma ko adini me ko me ma bon enne ko do akini al ma kilibo ina mani ki ni ko ma ina abẹ́kakíní ọ̀la dini ọjọ aya ọjọ ma náà du jíun rí dàtàlì yẹ́ ma máa ma ẹni ọjọ́ onúgbò ẹ̀ka ẹ̀ kùránì ní àmì àmẹ́kàmẹ́ ṣàpapà tó àmẹ́wọn àgúnyìn ọgẹ́lẹ̀ mà ní kẹrù ihe kuma jibenu kuma ki ma anya dago ya pa me ama ba baba Allah akbar oyo turo ta madun ginele yeni ami yahudu mane uda che menu mane ke chagunyi me ona ka ona meji amma chen kunsu kuma ke je kuma ginihi ma anya we stand me kuma dago pa me kuma ju ya pa me ba yuwallukumul adbar ubi madu gume shi kuma ra sun malayin tsoro ubile malanya ne na tukuni igide yi confirm amẹ́unki lulẹ̀ ẹgbàzámẹ́ ni àníbi sallallahu alaihi wasallam gudu kẹmàkúnú ṣọ́jọ́ sallallahu alaihi wasallam a lè pọ́lá wọ́nyí nasara àwọn ọjọ́ ṣe adún máa ní dàbí wọ́n yìí nasara ìjì máṣàkà tẹ́jú gẹ́dẹ́ inú àti kòun tún màmá jà ọgọ́kùn máa yí okogbo uhud allahu tabaraka wata ala iliga ma ti ko dunga ma bakpa iliga minisara dunguma nga ma bakpa kini yoka kojo hili suwa ujadu ama uyatu bia neun hatta idza fashiltum wa tanaza'tum fil amri wa asaytum min ba'di ma arakum ma tuhibbun to en meta ki yeun ati ko yoda bi ngwarida o ko wele ide ama ama mamu paruka alumachini hola mari uko kunu ti ojo sallallahu alaihi wasallam atema mamu kole duri mekwi minu makomo làmì wọn jìdá kìí ṣe nílùú lẹ̀ pàmò ayìn tẹ́wọ̀n kìdá ti kọ́ ọjọ́ rí dàdẹ́ ìyá ìṣàkàṣọ kógó kò máa lè ó kógó fúnẹ́yìn kò máa lè ká ní wọ́n gbìtì ń àmà bàpà ayìn aláwọ̀ tàbárakà wọ́n tààlà wọ́n yẹ wọn àmì títà ká àná gbìtì mọ́ ẹni wọ́n yóò máa fúnẹ́yìn ìdí àjàbàtùkùm kàṣàràtùkùm fọlẹ́mtúbìnì àǹkùm ṣe à máa nánà tàbálẹ̀ àmà wéwo lólò

tudabalele amugule du kama kini ama kafiri ado kedo kuma japa mama pa ama kwa adu ami yahudu abakini ami nasara egba du kuma try kuma juja kwa mama kwa o ama bakwa ngada teyi abibe no ko inu ka ama kwa ni bijugu beni nadir ama kwa ni bijugu beni kuroiva ama kwa ni bijugu ọgbọ́dọ̀ àmì yahudu gidẹ́ kàwàkwá níbi sallallahu alaihi wasallam kuma jogu yi kulluhum azallahumullah ọgbọ́dọ̀ makwa kushaka allahu ma tukata ogu yi ka níbi àwọn kwamu na duhu yi kuma an yaji akpa abu rum àmì christian oya ne ọmọlẹ oya lẹ́dù kuma an oji akpa kushaka nasara cha ama bakwa wọn yọ adùn tó dẹ̀hùn tó dábí ilẹ̀ máa jẹun máa oyi òkò ọjọ́ oyi ikhlas ìtùlẹ̀ òjẹ́ yóò máa lè dúhù ní ìyá àtùlẹ̀ ohun bẹ̀ ní máa ohun máa lè dúhù nù tọ́dá aláwọ̀ tàbárakà ọ̀tà aláìníhì máa jì bí inú kò máa kí ni máa kú ìyàbó mẹ́bá tọ́ ìrà ضربت عليهم الذلة أينما تكفوا إني يبدوك بغدي جبا الله تبارك وتعالى لقام ما تكتادو تكبما مه الله ما يأتكتا كوما يمولا مدوك ما ده أتكتا مدادو ما مدوك بما شكا تكوغو ماوا ما أنا تكتا لبي إيه أتوني ما أنا تكتا لبي aina ma tukifu aina ma wujidu au aina ma uduriki ngudu kuma karabuma illa bi hablin min Allah wa hablin min an-nas ehun kinike gbuma bakayama bakpate kama bakpama da sukata le karabuma kuma halaka ma kuma kpamani ba o ka ye hun tiga kini hi habli min allah shan kuma gonya alkoli ku bojo yani shan kuma ji akini ma ta alkoli ma ngme bo ka ko ma ngo di ha ikere ba ma kwa gani ma mola oja tama bu kwa ola gani ma gonyi ku zimmatillah abakini hi zimmatul muslimin abaki alkoli kuma nikini agbade ma kwa ma ba kwa ẹ̀hùn kì ní kí gbùmádẹ̀ kí ni ọkọ̀kùnmá nára ń àmà bàpá ọdọọdọ́ abẹ́ akóṣooṣù mashini ma máa jújánẹ̀ máa ń ọtí hàn yìí dúrẹ̀ takuma kọ́ ní ma kuma ṣàdí ní ma ìmádàálẹ̀ ní gímdọ́lá ẹ̀hẹ́ àyìnmá mú bá tọ́ ẹ̀hẹ́ àyìnmá yá dùmátògbò dún وباءوا بغضب من الله ابو غدي مامو ودوجو الله تبارك وتعالى مامو بانو لا ماوجي مامو ودوجو ماو ماو مامو obogoli du tu wedo ya allah tabaraka wa taala ma o baba la mama waduribat turuka magidai kuma muda ameneo bata ameneo gane mamuda abu kuma acha ameneo gane gbudu kuma le shan kame kuma jama kwa kuma ye kuma dago yere me gbudu kame kui ami yahudu di ami nasara di ba ta abu kuma toro kwa enwe machi gbigbe ne memda madi ni meru dahu kushima kuma achi gira meju mechini di koto enwe ma kumachi ona kumachi awere mali ona kumanya we mali ona kumakola mali iji bi ma to chen ka me chini bunu ile ba me ka me muji maduna ma ujime mem da dago ujere me uji gaskiya me cha dini me dawal ko ju Allah da mu me ba tabu gide bodu ma lume olo ma te pe anabi sallallahu alaihi wasallam ayni dipa ma me kuma alẹ́kọ́ máa dé yọ́nà mẹ́wọ̀n má pìrí má ti bá yọ́nà fọ̀tọ̀rúhù mi náà àdúyẹ́ kìí mẹ́mọ́ mi dàdágò yẹ rẹ̀ mẹ́n àmáyáka mẹ́ àkẹ̀kẹ̀ tí bá ti yọ́nà yìí zálíkà pa áyá ọjọ́ wàyàkọ̀tùlúnà àmbíyà màmúdà abókùnmá ti aká máa níbi ọjọ́ pa àmà níbi anibi yin ya tukọrọ ka ya tukpẹ kuma du pata kuma akpa inu yọrọ yiri haki tutu yọ gẹ̀ẹ́sà ma akpa ma anibi ọjọ́ yìí oye bita dalili dakalahu idatu kata abu ma oji ma yi dẹ dakalahu huma na yi dẹ kikuma ta amena buwa ne amena tu kata yi dẹ zalika bi ma asau wa atadu abogide ma ma dure ta bi kuma ta dure yi ما ma ọcha moja bụkmacha gwọ na daba ماشي نعم ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله يتلون آيات الله آناء الليل وهم يتلون abi aliki aliki ye ti kuma mu da alukiti da laisu sawa'an ọgbọduma lẹti alukiti machine ọgbọduma eti alukiti machine abunya machi alukiti ni da min alil kitabi abu kadomo kwe abu kwa madota kadama abi alil kitabi umetun ina moja ele domo ko imetun abile maakwa nedagu yẹtìlúnà àyàtìláì máa gba ya ọjọ́ àná alẹ́ ìngàlìngà òdú máa dágbà gba ya ọjọ́ àbí ìkọjọ́ kọlà máa gìdẹ̀ yìí ka gbọ́ gbogbo aláwọ̀ tàbárakà wata alága gini yìí àmọ́ yàwàlẹ́ àmàn alùkìtàbì lẹ́kánà haira lẹ́hùn mínúhùmùlmùmínúna amene kwabele ma ne unda adu karabumen ko jwa kawa to la amene kwabele ka akademi yeni amene kwabele ma ne ka chukiti baya bi ka ka gidei on jabe kuma kwane min ahli kitab ummatun qa'ima abe kuma dagu kwaka ma, ma kwane dagu ana al-layl yatluna ayati llah ma gbaya ojo ana al ìngali ŋa o du wọ́pùn yẹ sùjúdùn máa ń lò yí kan máa tsọ̀ yaani abegide máa tsọ̀ wọ́ o du yẹkùnmù na lẹ́yìn wọ́yẹkùtùrù na tàájú wọ́yẹkùtùrù na kùrán ti sọ̀làwátì hìn abegide yà máa họlọ́ ọ̀gbẹ̀mẹ́ máa mi máa nì dùnmẹ́ máa gba ya ọjọ́ máa gbé kùrán máa tsọ̀ wọ́ o du àmà pàmẹ́nẹ́ pàdé ìhùmá gidẹ́ bá aláwọ̀ yẹn ni má bàa tsalókété ni ẹ̀hùn kì yẹ́ náà bèèrè tọ́gbà ọmọ olólòlò ló ṣìkà kí níhí يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات نعم وأولئك من الصالحين

ويأمرون بالمعروف abile ma wochi go kuma doda kuma chengenyo ma chiwazi ma chiwazi engenyo kama ni kuma chi ubilege wayanhauna anil munkar ma ngo kola ma kubia kanga mune enwi ko dojo ma tinin enki manyo kuna chin ma nuka ujum ekelle enihi wàyùsáàrìún fil khairat àbílẹ̀ màwọn tí a nájúnájú ìhùkọ́lẹ̀ èèyàn ó nẹ́ tí a dàmọ́ ọgbá ọkọ́lá alìhérì kọ́lá alìhérì dú màjá nájú tí a mú kọ́lá alìhérì ọlá dú màá ti kò kí lálùkọjọ́ dùpá yún àmà tó kọ́lá ma pa ó kọ́lọ́ ma pa éjì kọ́ àwọn ọlá ma pa ibè ma màdéhùkọ́lọ́ alìhérì etí ekelun kwa kuchaka itika kini wa ulaika abileba min as-salihin ungun gima cha madiha mene fayuru to da alin Allah tabaaraka wa ta'ala inhi wama yaf'alu min khairin falan yughfaru wallahu alimun iche iche ametalụ ye metọmọ ama abịghị kuma akwala magide kuma ma tete chabakpanu ma dehicha te ile abekee ala dị ile takọjụ alijumomima ma họrọ ogwe ma mi imani du ma kini tukọlọ lebi imani ma allahu tabaraka wa ta'ala inihi kọlọ du kuma ci kemudu kọlọ enyoba wa ma ya min khairi ẹun dúkà máa ṣe kì mú dẹ́gbẹ́ èèyàn ìṣe máa ṣe pẹ̀lẹ́yìn kọ̀ọ̀rọ̀ òhùn òkọ́lé ilẹ̀ iṣẹ́ òkú máa kó ń sí ní yáà ní ma ọdọ́mọ máa dùn mú máa ọ̀làdà ẹ̀pẹ̀kọ́ wọ́láhù àníyìmù bìrì ní ìmà pàábùkù máa túkù ẹdẹ́ àmà túpọ̀ ọjọ́ ọjọ́ ṣe mẹ́ máa ọjọ́ ní ká ẹ̀ka إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا نعم. وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين كفروا أبوكم أتكافرين ma kọ kọ lọ́jọ́ lẹ́ntùkúníyà anuhum amuwaluhum imdi hami káfìrí lẹ́wọ̀n dúẹ̀ wọ́n tẹ́ ọjọ́ na bá aláwọ̀ tabaraka wata ala yẹnihi abúlẹ̀ arziki ma gaba di ainihin dúkìá ti mú man wàlá àwùládùhùm àmọ́ ma ma manan dúkù ma ti mú man minallahi shi'an kuma ni ki mú ma jàgbọ́ ọjọ́ ìjùpẹ́ náà kama máa nìgá ṣe gbajú bọ ọjọ́ mẹ́ ṣùgbọ́n kẹ nọkọ́ takọ́jọ́ gàjì ní yìí adị adéjúbọ àti abẹ́ nọkọ́ ẹkùn máa tètè ọkọ́ ẹkùn máa kọ́ ọ̀nà ẹ̀kì níbi sallallahu alaihi wa sallama kì í ṣe ọ̀nà ilẹ̀ ń anabi sallallahu alaihi wasallam ayne on kijama ami yahudu kile hudu yi eni jango jonna manga maire to da o tem kuma kenu ujima ki hujiji kuma ba ma bo himaja ne ba kene ka joji kuma tene kuma ene lo bleka ma tene ci sharia ujimu o ma tene ne ki anya ya tuba ne bi ki ya, ki ya gboko ma ne bi sallallahu alaihi wasallam agbola le ya bi oju yan chenko ne ma kini une ma durita kimuda lujima eni yogala me yu ho me kona eni kima chene ujiman kima chene talaka olam taku ngume amole udu cholili kumedu ngu hiluna to allah tabaraka wa taala ni idogala wiun abe kuma tikaviri azikima dukumane ijaduman wala auladuhum min Allah shay'a ala mamama kuma nemani ga jaduma bo yote ni wa ulaika abilaba ashabun nar amama ona machi hum fiha khalidun ogbigbin le machi huna le na مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم أصابت, أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون مثل ما ينفقون في هذه الحياة الدنيا وجوه أرزكما باوكما بايمكما ẹun tó kọjọ́ tí ó máa kùnmá tó ṣàtìkò ìọ̀rá ìwòdó ní ayé bá òjú ẹ a máa káàkiri wọn ojú àkàdánù torí ìnẹ́lẹ̀ dínà káfàrò ní ìṣánà làkó òfin ẹnu ojú a máa káàkiri ìwọ̀n dúkà máa pọ̀ bí ẹ máa tọ́ ọ̀la ẹ̀họ̀ ewe ti ọkùnrin tó kùmà kó máa tẹ́ ọlọ́pù àmà ẹka tẹ́dọgbà àmà mamda nadine máa ṣàtìkò òjẹ́ wọn ìdún àmúlẹ̀ jẹ́ mamda nadine àfẹ̀mánẹ̀ máa kóṣù nílé àmà mamda nadine aláwọ̀ tàbárakà ọ̀tà aláìníhì òjò ẹ̀ àbẹ́kìdẹ́ yìí kùmà sí ọkọ̀ máa dúó kùmà kọ́ ọbẹ̀ òdúnlé ayé kẹmẹ́sẹ́lì rí ìhìn ìdábẹ́nẹ̀ kàkí ní àfọ́àbá fi ha sírùn àfẹ́kẹ́ ẹ̀rẹ́dọ́dọ́ nánà déhùn sórò àhùkẹ́ ájù ìṣọ̀gbọ́dún àrídọ́dọ́n ìnà àhùkàdọ́mọ yà bọ́la àhùkàdọ́mọ yà túnyọ́la lìí yàna àhùkàdọ́mọ òun yà apáyọ́la ọgbẹ́lẹ́ àhùsọ́la ọlá yìí tọ́ ẹni ojú ẹ̀hún dábẹ́nẹ̀ àkíní afu ah, ikar dodo na na na na na dihun abdullahi bin abbas yanihi sirun shi una edomo to abik bobo ma won ka kini sirun ya shi erdodo na na edomo bardun shadidun abakini naru to ma na biji kuma kungo sirun de wallahu ta'ala alam bayni ujuwe ewi maka ma ko biele da bene kafu kẹrìndòdó náà náà déhùn àbẹ̀ká òkú náà déhùn taka àwọn kọ́wùmí taki park àwọn ipa ìjọ akẹrẹbọ́ òṣèkàmúnẹ̀ lútẹ́ tàbí òṣè lútẹ́ àwọn nápa àbòmá àbẹ̀ká àwọn ẹ̀dọ́dọ́ àbòmá lọ́lẹ̀ àwọn fúsẹ̀hùn àbókùnmá fa alkama koko lagujo ke ndu ma bo ehun ge ni ki mani li du kuma le ku ho e ma kuma ka gbe oko ni to allah tbaraka wa taala ni o gene le ni de ngama kafiri fakadhalika alkufaru yamhaqu allah thawaba a'malihim ala makabiri ungoju amal baraka wodu ku ho ukolo ma du kuma chi bi hadi dunya e ora yu dunya yi ile ụkọlọ ma ịdabe na akini ile ụkọlọ ene kele uche tupu gị rẹ ẹwùn ti ile ile sọ ọhụhụ ọgẹlẹ ní ìdẹ́nà káàkiri ụkọlọ dúkìá ti dúnú ẹ ọgọ́ kàdába ayé ha léjì gẹ̀rẹ́ nàbẹ́ bọ̀dọ́ mọ́ má ṣe ṣàbàpà nù òwúṣẹ́ kọ̀ má ṣe má já léjì ẹ̀mdà kó má wọ́rọ̀ má má wọ́rọ̀ má gbé má ṣe ha dà ní má jẹ́ pa ọjọ́ kàkí tó kà ní má jẹ́ pa níbi ní màmúdà léjì. kọlọ́dún kò máa ṣe ipa kó ṣáká oko kò máa lu tí tó mẹ̀mẹ̀lẹ̀ kàwò àwọn náwà àlákàwọn jì abálẹ́yìn dẹ́nẹ́nẹ́ kí àwọn ṣàbàpà sákòmá kí ìwọ́n ní odò yà á tóde yà ṣẹbọ yà bífá yà kàṣẹ yà jọ wíjì máa gbẹ̀rẹ̀ wá kí má kì á aleji kì á jí ọ̀wọ̀ kì á jí ọkọ̀ kì á dúdú tí ó kọ́lọ̀ ẹ̀gá dìní ọgbọ́dún pàkúṣaká ti kọ́lọ̀ àti ìdáhùn sí wọ́n máa bọ̀lẹ̀ mọ̀hún lọ́ ṣáláṣí wọn aláwọ̀ ṣe máa yìnbó wà láàkín àmà àn túnṣàhùn yọ̀rùlẹ̀ mú àmàṣọ́lẹ̀ máa láti yìí ìkàláwọ̀ lẹ́gidẹ́ ìkà wọn jọ àwọn diwọ́n nì ní àbọ̀kùnmáde ìmáàní kó máa mọ́lẹ́ ẹnẹ́ kó máa dúdú nù kó máa yá ayúhàlẹ̀ يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات الله أكبر إن كنتم تعقلون يا أيها الذين آمنوا إجريتي أما بقى الله أدوما ودو أما كدونو إن أما كمت أما كدونو لا تتخذوا بطانة مكي بوين ندو مكي بوين ندو كما مدو تشينا ولا لمنفا min dunikum eni ki made hadini men ene kuma do bi kona chene kuna akola ola mo maja olola ola secretary unduki ne kisha kaun Allah tabaraka wa taala ne ne ki made hadini men me ki men aban le du chene o mola ene ola lik men akola ola me ola mama ya me mun aro kuma roye masalachi me mo hikam

ọ̀rọ̀ lámẹ́ lègó yẹ ní kìmádé àdínì mẹ́ni di olú tó dẹ̀hùn àbílẹ̀kùn mọ̀mádé àdínì mẹ́ni láyà alónàkùn kọ̀bálà òwe dúkà máa lé máa kọ́ ọdún lẹ́kìkò yí mẹ́nu máa ọ̀pọ̀ṣínì ti dúlé ojímẹ́ bá máa kọ́ yóò dùn náà turabalẹ̀lẹ́ mẹ́wòwe kìrìyètì mú mákùnmẹ̀ yẹ́ngọ́ ọ̀dọ̀ kì mú gúdú tọ́ kàbíbẹ̀ mú dábà tìyún àmẹ́límọ́ lẹ́mẹ̀fẹ́ o mayatini ẹ̀ngà pẹ́ẹ̀kà òwe pẹ́ẹ̀kà kùmádìí ànyà kẹrẹ̀búmẹ́ ihò ráyí mẹ́lẹ́ ihò dúníà mẹ́lẹ́ àbẹ̀kífà díìnì mẹ́ máa òwe lẹ́dúní negbado kele ak ma anya tola dị didi minu enwe abụọ a na-eme matini waduma anitum ma nriju nyonyonyonyo ma tabali tabali ma anitum enwe ke amematinin ụnga ma dịkwọtọ mee ma ya chukwu alaiku enwe ke e, bi gbọ kuma gbọ́ àkíní olùmọ́mù mẹ́ abẹ́ kí máa lè mẹ́ kà lè kú kuma gbọ́ àkíní àdínì mẹ́ àbúwá nẹ̀ ní ọláka mẹ́yà àkídẹ̀ntì ní àmẹ́wọn kí kàmátí ní kuma náà gbọ́ lẹ̀ àmẹ́wọn kàmátí ní kuma náà gbọ́ ọlọ́lá mẹ́rẹ̀ ma ń yíjú yọ̀nyọ̀nyọ̀ kẹ́ bada albagbau badatil bagbau ikotejugede ulaka ika amache ikotejugede min afwahim ki ukolaki akwalumai bima yadhharu ala alsinati min kalimati alhiqdi walhasadi kola ilo kola ulaka ki akwalumai ba ile mutejugede kakini man ngijume wa ma tukhfi suduruhum akbar yi ka alụma ka ụmụ ahụ kata yi ka ide ha edoma ụmụ ahụ wo jutuli ewu ka ide ha edoma uji meba shem ka di nime lungi ni edoma bo shem ka ko tolu ka nkuma ado akini crusade yi ewu si maana crusade abi crusade litaki chane e adini christianity kẹ̀kí ni gba ẹ̀ màkàkí ni àti kàkí tí ọ̀nà alẹ́ màṣánà òye kó bá dín nìgbò mgbodu kuma gini crusade ma anya chere una adini ola aka ma alu kuma adini islam una ngo ola ma alu kuma kuma anya palu de en kuma ka de e gba gbele crusade chu nja ma aja ma anya kogu ba ma bakwa ma o yagide ija ma pa ma bakwa riyo ma na ma bakwa bihi ute alu kuma chane de kuhi o ka ti o ekeji o ma de kechi eyin ni abayo amaleka gini maunu kwayo crusade yo ko jagili kuno egbe kuno gen to crusade bi crusade ya lorola ya lugide ya ngole to bele ma yebewu ma amadu adanya ne ogbeta hewu ega ba imda ma ba kwa ni ya ba yo mo ama ba ne ma yo le ma kaje ma e fatima wele du e mi ma e jenebu wele du wemi ega ba ma ba kwa ma du omo ọlọ́ọ̀lá máa ma kí ni ka ìbílí ìṣẹ́ni ìbílí yà kí ni kú tí ẹ ma kí ni kí ṣẹlẹ̀ rúmẹ́ ṣòkòrò bàbá ní ìwọ̀ ẹkù nù àmẹ́ka mẹ́ṣọ́ gbogbo ka mẹ́dọ̀kọ̀rọ̀ wọn ṣẹlẹ̀ mẹ́lú ka mẹ́ṣẹ́ nù ẹ ìyá ẹlẹ́yìn ẹdẹ́lẹ́ tàbí wí sálọ̀là tí ni kọ̀là tí ni kọ̀là ẹ àmọ́là kò máa yá kàjá nà ọmọ ńwẹ̀ ọ̀nà kìbílí ìlà mú ẹ̀lẹ́ gbégbé lẹ́gbodò kò máa adáyánẹ̀ kò máa ká dọ̀ aṣọ́ọ̀ṣì Euduki jemu egocha ka cherere ngegbo euduke ne kwa cherodomo. Tudumal gamu edola. Takeda ugo kumacha dwa adwa yo yo ik maka chele. Akwado ma chele. Abe akia ancho chidoma achi abatujalo kuche kodoma achi. Indi kima wancha dwa yo ujo kwa nibi makonya terapa na uwe kukole teko cheke chabe. Abe akini hii ẹ̀dùgbò náà kàkí adọ́jọ́ àgbà kò lẹ́kẹ̀ẹ́kẹ́ náà yóò lóyẹ náà rí àmì àdúwá alùpùpù àṣàrùwá dẹ̀ àdúwá mú dé kùmà kí ni máa olóbòun dátẹ́ ọjọ́ àdúwá bọ̀ náà ọjọ́ àdúwá bèbí ọjọ́ àdúwá bọ́jọ́ abánẹ́yìn yílẹ̀ tẹ ń gbó àmà ń tó ṣìngà má bàbá yẹ dẹ̀ ọ̀nà crusade kùmà á lè tá àmà bàbá ọlá tẹ̀ nánà aláwọ̀ tẹ̀ bá yegi dihe do unwo na natuni kod bayyana lakum ayat abiriju ayawa ati ume pame in kuntum ta'qilun kuma na ole kuma gbo tu gbo jabu me lo ama ama ba kwa ole le ha ma ya bi bale antum ulai ha antum ulai wa la yuhibbunakum وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا وإذا خلوا عرضوا عليكم الأنامل من الغير قل موتوا بغيركم إن الله عليم بذات الصدور allahu akbar to amma ya yi gidai olaji aka wai shi a jinihin namu ne kuma ma ṣabapanu ìṣínọlá òfẹ̀rọ ikọ̀ ojú àkẹdùnmù ma dabalùkì dẹ́ ìyí ní mẹ́fà bukaláwù tààlá akínláyẹn hakumullahu anìlèdínà lẹ́m yóò kọ́ gbogbo atukọ̀ yà yà ìtí nọlá ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ọ̀yọ̀ kọjú àkínẹ̀ ti mú má ọ̀nà kẹlì pàmà ìyá nọlá òfẹ̀dù ìkọjú àẹ̀há nàkàkíní ìtùkẹ̀kẹ́ dùnmù má nú ìdàgbà jíjẹ ní ìkàbàpà ohun kì má lọ pààlà nú ìnàmẹ́kù fẹ̀dù ẹkún alìkàdẹ́ ibi hadithi abu sa'id ni lukudari radiyallahu ta'ala anhu akhrajahu al-bukhari wa wa an-nasa'i imam bukhari bawa an-nisa'i bawa fil kubra annabi sallallahu alaihi wasallama yanihi ma ba'ath allah min nabiyyin wala istakhlafa min khalifatin annabi du ko jo allah shi kwane turiki muda nabi yun abega kene ki agbegu ye ubi anibi le ngo jo allah mu shi kwane sheun ko jo ma nabi du shi kwane abe aki khalifa ngojo uchina nibi lele ene ki aka arone nibi lele eni illa kanat lahu bi qanatani amene umola mi ola yuyuji meji ngoyo achina nibi lele abe ko ene ki khalifa amene umola olojojoji meji ngoyo achin amadi bi ola meji bi amẹ́nà láàrin ilẹ̀kùn máa má kó mú ibá tàmúrùhú bilhairi wàtẹ̀ húdùhù àlẹ́yìí àbílẹ̀ ti bẹ́ẹ̀ngẹ̀ èèyàn máa náà dùí máa di bẹ́ẹ̀ngẹ̀ èèyàn máa ngọ́ ẹ̀ńkọ́rẹ́jì ń torí kí náà ṣẹ̀ngẹ̀ èèyàn máa di bẹ́ẹ̀ kí ṣẹ̀ngẹ̀ èèyàn. ẹnì tó bá dún kọjọ́ mú sí àníbìlẹ̀ àmàrọ̀ nígbà wà òdùnú. yana na amene mola ko yu awo ti olu mune abila shi bi tanatun ta'muruhu bi su'i wa tahudduhu alayhi yani hi abile ko ya ti mu ba amene bibi ibe bi ne ma dun ma di be be ne u enwe bi ne bi ne ma ka ki se yin e pa tu ki bi pe akito lati ni nya se ga ba ne ka ne ge do ka ki se abegi tó gbẹ̀gbẹ̀ máa gíní a ṣàǹkulé máa ó yá wọ́n yá ṣe àmádàgùbí ẹ wẹ́pẹ́ obiẹ́ ká máa ló àmádùbí ẹ ohun máa kọ́ṣẹ̀ máa kọ́ṣẹ̀ tọ́gbà ọ àmúdẹ́nà tọ́gbà kẹmà nàmà àmẹ́nà dí bí ọmọmẹlẹ́nu ọyá ṣúkàtẹ́ ìmúwá wọ̀lùmọ̀ásùmù mẹ́nà asọ̀mọ̀lọ́ ẹni kọjú ọwọ́ jàdùbà ohun àhùbàkàyàgìdẹ́ ìtẹ́ ima daale ne mdene otoba ama adibie chola miji mashi inabuka nomo ma adibie turke na chankuli abuka achibe do hulu ma adue iba kanya ma adue eni ko ju ati ni chatiku ta ko yo ko lawo ta ki intervene ojo mo lawo du ha la medi ta ko yo mi bidun ki ane du control olawo egba du ku ma adibe de ne o ta ko nko lawo ya agbo yibe olawo iya ngo tukabe ọjọ́ kí ló wá jùmọ̀ tó dábá nílẹ̀ máa nìyí iṣẹ́ oúnjẹ tí nẹ̀nẹ̀ ọmọ́lá gbogbo kẹ́ yájú kì gbogbo ẹ̀pá máa yájú kì máa tàmà àmì gbogbo máa di imá nìkan ọjọ́ ẹgbùkù yá mi ẹ̀húdù ẹgbùkù yá mi nẹ̀sára àbẹ̀gíní àbẹ́kùmà ibẹ̀ máa ó nìgbòǹgbò máa tàpà ó kpeju alụkeli abakwanye chegwu ama mmanyị dịnwu akeliwu ebe a akeliwu maliga ukristenit kani skulu kinyi skulu gbele ebe a ma ebe mkpabekwom ijenwu na dini abịa kọla sosaiti gbekwongwu taki gbeju ijenwu ibenwu chibe abakwanjin onugwunugwu mụdachi abakwa ịmụda mụ na abalị lenge egwu ahịa jukwa ma ibe ogene lenge eli máa ṣe hó ta ẹ́dìdì kẹgbà alhamdulillah kúgbó máa ẹgbà e alhamdulillah ẹn kẹgbọ́ kúgbó ṣe excuse me kẹgbọ́ lẹ̀ tó dẹ́hùn gbogbo maryland ọmọkódò gbogbo àdínì ẹ̀họ́ kàdùgbé lẹ́nu ma jọ ma ọ̀làdínì dọ́gbà oh, ma nù abe aka abuja abuja ogbe ekiche bika omongwu abụghị agwọmoi dị akwụla gị atịrị na dini ta gije nwe ya ya chihe ụta alkana aka alhamdulillah yi enkwụ aka chọ excuse me aka ya ene eji amụda ada achịcha ọtọtọrọ ngwụ gị ma tụnye abụghị ma acha dini onwe ka ka chiho abekwo na gwakwuru gị ya chiho ya yewe barika enkun eh, mwali yabiri ya dini enkun mwali barika kaki ni maka ala alhamdulillah maka oke dinga shi alhamdulillah ki barika dinga shi tabi ogene gidei ma ma madini ni ni kuma mon ichu yewe ya je o ahuyin ya du jeun shugo ki angi chai ngelia ya onye ndị egire yi onye alụ ya mberedu ti ya alụkọ ahụ onye a na-abụje yi ọlọwọ chọlọ gbolo njin ọlakwuru anyị chọlọ gbolo njin kọwede wa agbenewu ya ji ya ebikwa ugbenwu abụọ gịnị gide ewu dukiji agwụkwụ yumaba ime a na ya láti tẹ́kìdú bí tọ́lẹ̀ta mìdú nìgbò ẹni dúkẹ̀ yẹn adúchẹ́ ní ọmọlá pẹ̀kún anáyájú pẹ̀kún anáṣẹ́ ọ̀gá pẹ̀kún anáṣẹ́ ọdúdàmá ẹkíyẹ́ kí mú dúró nẹ̀ kìdí kíláàsì wẹ̀ ẹnkùnmádọ́ àti ní alìkìfá àìrẹ̀ alìkìfá ẹni pẹ̀kún anáṣẹ́ ọdúdàmá kani gbe gbene hun on wa gbene hun kulu cheji ji dole wo yo yo gele mu da wu en ni ha ya ga bi chini chini ya en ni ka ha ye ju e go civilize en ka maka ga de cha isi class nya ko e go aba yo ba ola ka maka ga de ola kikili ngi eh what is wrong o ne ko ka ma du ngola ma o ele ku ma yo o ye do ni le

eyo yanga ba yo ama le ku je ko la do am ko ni yo adini ga ya jige metiba nge edo edo pato da yo metiba nge do pato ni mo ni atake jagu take jagu li ku me yo mo aba ke take ko kilo e jagu li ene ki amado ati bidia mọjọ́ àkíní àmọ̀ yọ́dún yẹ́ ẹnẹ́kì mẹ́nẹ́kì àjíbídé àgbàyídá láàánàláhùmẹ́ni àwà mọ̀díta ọgẹ́nẹ̀lẹ́ ẹnẹ́kì àtòdì wọ́nùgùnùgù kẹ mẹ́nu mụ ọgẹ́lẹ́gbàyí mẹ́nu àwà mọ̀díta dẹ́ ẹ àkọ́ kí ilẹ̀ abájọ́ ẹmúdàkọ́yà mẹ́rin ẹmúdàkọ́yà tó dábánilẹ́ ẹnẹ́kù todo ene du ta dinu nukun ya ti almaru ala dini khalili falyanzur ahadukum man yukhalil sayyidina umar radiyallahu ta'ala anhu umu ma ka onga kini uh, ino ma ka ki betuma meju ko takada yoyo imeju ko yeun ko ehun teje gba ehun dukia ko e. edemune me amudu e awon je gba ka me gba ìyá méjú dẹun tó yí kẹtí nínú kàkí ni a máa kàáyí kẹlú kí adágó kí agbájá nì ó máa ní ọgí ẹ̀kọ́ ẹ̀ṣà agbójí khalifa kọ́ ẹ̀ṣà agbójí anìgàbá dé abájọ yìí ńlá máa bà pàpà kú ṣáká fọlẹ̀wé takásítà hù káàtìbà ẹ̀ máa mọ́ máa lẹ́dọ̀ kí mírí sẹ́kẹ́tìrì ipa wà náà oyin bí tèlú yà kọjá ní pàkú ṣáká alùpùpù lẹ́yìn ya kọjá nì ya rí ya ẹmẹ́ni lẹ́dù ẹmọ́mà lẹ́dù kẹmù sí sẹ́kẹ́tìrì ní ọmọ ọmọ gidẹ́ ìmdà sàbàbà ìkínú abisẹ́dì na umar abika yínẹ̀ ní bí ka àpámà ń nù yáyí òun náà yá mọ́ ma máa dùn kúmú dá sí sẹ́kẹ́tìrì wọ́n lámì kọ̀dì takàtù ìzẹ̀n bí tọ́nẹ̀tàn mìndú ní mòmìnì ṣe ń kò fábánilẹ́tì bẹ̀kí abok mama chaba kwan abok mama de hadini wan unyami mada abu mami tudala ibn kathir aka yi tafsiri mu yani fa fi hadha al athari ma hadhihi al aya yani kolegi dai ki walugo a sahabe gidai mayu aya gidai ya dunga kinihi abok mama de hadini gidai ni itu la yajuz istimalu fil kitaba imudu kolo yo takada e koba matini kuma du kolele yumo kuma tin me daba padu kinya tu koso takada kuma dun tu kolo me dun kolo yo takada ko me to de uta e file e yo takada ko fiha istitalatun ala almuslimin wa ibtila ala dawakhil umurihim allati yukhsha an yufshu an yufshuha ila alada min ahli alharb ko huya mabakwa secretary ọla mẹ́dù jí jú mẹ́dù kùmẹ́tí ẹnẹ kì máa ṣàpàpà ní òun akọjá nìyí ọ̀rọ̀ ọla mẹ́dù òun yà òun agwa nóòtù mi tọ̀yà jẹ́ ní bókù màmá dé hàdí nìmẹ́ ló kú máa mú rí ẹnkìdé ẹnkìdé hàdí nìmẹ́ àmá mà ní kíkú kọ́rọ̀ mú nẹ̀hún ṣe ẹnẹ kì máa ṣàpàpà ní mẹ́ni kí dọ́là ọkọ̀ ń ọkọ̀rọ̀ ní ìdí méjú ọkọ̀rọ̀ bẹ́ẹ̀ dùn kí akpɔ eba ka amadu anibi sallallahu sallama wa sallam asoluka ka mi agbin kɛlɛ yi mɛ lugbɔ ɔma yahudu ka ɔma kitsa mi buta alwala anibi ɛda anibi itsa komune ɔma anibi sallallahu sallama wa sallam ɔla anyɔ mɔma lɛ nu anibi wa kɛrɛ bɔ yaadi judo ɔgaŋ tsɛ di data ba li anibi yɛ ni ɛhɔlɔ e, e wɔtin imejukorɔ

yiki ma dacukata ma bakpa abakola ma maja ma bakpa tijugidi ŋuman ma duma ce ibiyenen amma yiki mu diyo gagene la tattakhidu bitanatan min dunikum la ya'lunakum khabala aya yiki dogba ka doji nga baju allah ta'ala ni ha antum ha ha antum ula ame amoja kidai tuhibbunahum man yiju abu kidai tabai a ah, ma bakpa mojo ka o yẹni àwa níjà mẹlẹta balẹ aníjúmá ọlàmà dọgba afẹdọmá sẹhùnmá kíní ó nà ti ẹwúrú ìrèjú yá bá níbi iná ìrèjú yá bá lùkùrá nínà yá rúbọọlù na ya àmà rúbọọlù afẹdọmú ẹdọkùnmá afẹdọmú ìwúde yọ klọọbù mataru bọ́ọ̀lù ka ní nìgbà gini ẹwẹ̀ ẹ̀tùlà ka ọ̀tùlẹ̀ dúnìá kele yẹ́nà nkùn átùlà kẹlẹ́tùlẹ̀ pàkújá káàkiri níbi mayan kùrà òjò ẹgbùn adọ́ gịnị david beckham lẹ yẹ́nà nkùn e áhẹ́ tẹ̀lẹ́tùlẹ̀ pàkújá ká alkùrà ní mayan níbi muhammadu ba ihò dúnìá gabadẹ́ nkùn ẹ̀hìtì ọ̀rá yóò gabadẹ́ adọ́mù nam ene gide aka aka gide ba to club gbe du ki daru ball aba ye ne du ki club o ma fe fe to den ya score na ma ya du ah, ball to na ma iṣẹ́ àtàkà ba tí ọmọ àbẹ̀ àkí dìfẹ́dà ní tí ọmọ àbẹ̀ kí mídùfídà ní tí le, àbẹ̀ kí rẹ̀fúrí ní tí ọmọ ẹwẹ́ dúkì tí ọmọ lẹ̀ ó kọ́ lílẹ̀ ìyẹ́lé ní àmà ìrọ̀máṣẹ̀bọ́kùnrin irú ìdí ìbánibì náà ṣàyẹ́mà ìṣẹ́lọ́ ireji balkurani na ta yi mamcin ɗin kamati ne ya shi ngama ojú àti ní àmì àmì ìyá fẹ̀rọ àbókìdẹ́ ilẹ̀ yìí ẹ̀wọ̀ àmàdọ́ coca-cola coke ka ń mọ́yìn mayi pepsi ka ń mọ́yìn ọjọ́ kí méjì òhun gbogbo àìrí tẹ́mà rẹ̀ omi gidẹ́ ka ń mọ́yìn bá àmì yehudu àmà àti omi gidẹ́ ìdùrú yìí mayi ni pepsi P, P, e e I, Ish, e P, Penny, S, Save, I, Israel. Pay each penny to save Israel. Ishakachi kobo ngene. Ishakachi kobo adile abeju guru ngene. Dulu migide turukia ngumo. Turuko koele kini kia ateko ujane Israel mshi. Kuma nikiwuna adina baba kwa roho. O ji e pepsi kaŋa ɖe. A katsi a ka fàkpa a a dɔ kɔ alɛ o le aŋgo. Ati pepsi ati koka kola amewo miki ɖe kuma na ya va gbogbo abu dze ane nigeria mi mawu dze ane n'gaba de ami yevu du na ye. ami yevu du na ye. ọkọ dú kàádù lómi lẹ́ngọ́ ibá ọkọ lẹ́ máa kú tẹ́kì kú jàbá dì nìfà tó dáa lẹ́yìn kì mẹ́tò lè jíkà gíní ẹtìní brand ọlá omi ọgẹ́ e ló múnẹ̀ ẹ̀nà rẹ̀ ẹtìní lómi mọ́tẹ̀s dọ́mọ mọ̀tínà dọ́mọ àmómi ọgẹ́ lẹ ẹni kẹ̀ má gbìyìn sí kàkú máa dọ́kọ́ òun ti kú jàbọ̀ àdínà bàbá rẹ̀ ẹlù mi lẹ́gbọ́ àmúnẹ̀mọ́ àbẹ̀ àká mi àmẹ́ 5 alive ọdún ìlú yìí dúkẹ́ ní gẹ́là èyí pọ̀pọ̀ ní abẹ̀ kí yẹ kó náà kúrù ka má gbíhì sí ìrìkàkí ní màádọ́kọ́ ń kó yàbá dín ma encourage abapa torí gidọ́kọ́ ya lómi lẹ́ni ma e kori jene ki chaw pakido ko nyalu dilen kia mon imra ci haramu ni jeno amma gubo kokola lu ijenwu enule mudi ya keju ne omole oyo ki lwa jumo ni allah ye ni ame me fedoma me fedoma torukuma nucheka kumache kirameju ibo yemuda ci adini me madenu wallahi yuhibunakum amma ma fedi imenu ma fẹ̀dọ̀ mẹ́ni wàtúmìnúnà bìlìkìtà bí kúlì amẹ́gidẹ́ yìí mẹ́mí gẹ̀ẹ́sìkíá dó pàáyé ọgbọ́dú olítà fi pàkó ṣaká tọ̀tàkàdá yìí ma tọ̀tàkàdá yìí mẹ́ yìlú ọ̀gàmì àníjú wọ ìdálẹ̀ kúkùn ó yé di lẹ́ẹ̀ òun jẹ́ gàbà níjé ma tùmà má yà tẹ́jú gidi yìí àmá àmá bá àmá tẹ́ ẹ̀dọ̀ méjì wí mẹ́ má níjé mẹ́ wọ ìdálẹ̀ kókùn má dé pa kọlu àmá nà ámì múnáfìkì àmá di imani wọ ìdá ọmọ mɛdze atsɔ kuma li ibe aka ma kuma ti bɔn ma mi bɔn mu ka do kuma ta mɛ kuma o mɛ kpa kadi ni mɛ ki lobo ya ni mɛ ka bɔ amerika maa ti dabe ne a kuma anidze ama ba kpa ma anidze ama ba kpa mɛ ka bo abo rɔsia abo gidi edu maa ti dabe ne ka kuma anidze ama ba kpa ma anidze ama ba ah, kpa ɔyɛlɛ mamɔ amadɔ cia ama sɛkɛtiri i pentagon nika.

tama kwa ma kuo yem kaka gede ba yo maro kamaki maruta afghanistan dudu malika gini afghanistan sharia ki alu le mo ba in ba ta ba adini ya leji gaskiya ya alu lo mo suna ne bi alu lo mo ta ba mali tomo ma ya mi mali mi kidomo ma ma nyula ma pa mali tuja ne iraq particularly area ubeki ame hali tuna de kaba amuna hali bi tuna ne bi malituja na ogbele ama abakpa kuma dɔmɔ kpa bi kuma numa diini kuma dɔmɔ wanya o ma yo la oya ne yemen ɔgɛlɛ biti ma tse yi oya ne palestine ogele nyi dɔmɔ n'alu lɛ yi ami kɔntiri oya ne gbo gbo kuma dɔ kashmir kidagba de aa ah, india mayi Pakistani, yi ɔgɛlɛ biti dɔmɔ alu ẹni tó jẹ́ ànẹ̀ somalia àmà àmà àmì yahudu lẹ́pìtì àmà amẹ́ríkà pàmì kọ́ntìrì kìlù pálẹ̀ àmà anyújà tọ́mọ̀ máa ò yà yín tọ́mọ̀ tá máa ẹ̀ nìyí àmì tọ́rọ ní sẹ́ẹ̀dẹ̀ màṣínì yà pàmà syria ọgọ́lẹ́pìtì tọ́mọ̀ àlò lẹ́yìn nàìjíríà ẹ̀hún kìtà àlò lẹ́kùn máa dún boko haram boko haram wì nìyí àmà amẹ́ríkà máa nọ́ ẹ̀hún àmà pìtì máa mọ́ ń jà kúmọ̀ àbúkà máa yà àmẹ́lú ọ̀nà ọ̀tọ́ na máa gọ́mẹ̀tì àbúkẹ́dẹ́ àmẹ́mákwànù yá mẹ́lẹ́ táàmà gọ́mẹ̀tì wọ́n chánà ọ̀làmà gọ́mẹ̀tì dó máa bí kékeré lẹ tọ́ àmà pàpà ipa màjí nípa máa fẹ̀rẹ̀ wọ́jẹ́ alùkàbóyà ti rẹ̀ amúnẹ̀kì kú yá nà mẹ́dúgùrí ọjọ́ malùkàmáyé Kanu kaduna amúnẹ̀kù máa pa ọmọ bọ́m kù máa ta àmì innocent kù máa kú máa paríyàn àmẹ́ni ilẹ̀ ìṣẹ́ kakini madoma kama kakwarimu eu sitaki bombo leki machi lugu matan eu sitaki machi bayelsa matan eu sitaki machi akwai bom matan amaide matini kuja kidda bade ama baba nga mabite anyu janga ma baba kuma kujide allah tabaraka wa taala ni ma komo ma lo nuji wedo nuji lulu ojo akini kama akini mudade ni metini palu kul kama akini mutu bi ghaizikum ame po olulu lẹ́bàá àmì akú ìyọba mẹ́ta palu lọ́ọ̀kà ìnáwó náà dálù lọ́ọ̀kà ìnáwó náà dálù lọ́ọ̀kà aláwù tààlà mùtìmù ní ìmẹ́tìhí aláìbáàdì ilmùmìnì aláwù tààlà mùtìmù núrìhí aláwù tààlà mùkàmmìlùn dínàhù wa múlin kalimatahu wa múbihirun dínàhù fọmútú an tùmbìghaibikum ya ayyuhal yahudu wa nasara àmá mi yahudu àmá mi nasara mẹ́kú kó lùlù mẹ́kú pàyà ya ayú alìmùnàfikú na mẹ́ mùnàfikú kùmẹ̀ jẹ́ àdínì kùmẹ̀ ilé kàkà àdínì ọjọ́ tí ni yọgbà ẹ̀dọ̀ máa mú pàbíẹ́ àmúkókù lè rú kùmà náà máa jọ gàmákà mẹ́rẹ̀ àmẹ́ àkàbẹ̀ máa lùmẹ́ kó bàbẹ́ sẹ́ mẹ́yẹ́ kàbẹ́ akálùmẹ́ àmẹ́lẹ́dọ̀ àbàmẹ́ àjàmẹ́lá báyẹ̀ ẹ̀dẹ́ òṣèbọ́ wé ọjọ́ àgíní wẹ́ pọ́ olóòlù àmì akú wẹ́ pákọ̀dọ̀ bí akú àdínì kẹmá tẹ́lẹ̀ kí lé kí yọgbá ní ìyá yọgbá àmẹ́rin lẹ́dú ma yá yìí lọ yìí ẹgbà wá kẹun lẹ́dú má yá rẹ̀ kúlùmú tó bí ma إن تمسكهم حسنة تسؤهم نعم وإن تصبكم سيئة يفرحوا بها نعم وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط الله تبارك وتعالى إن تمسكم حسنة enwe enyo ikere ume akumeyo iba tasubum edo machi pabe akwabe makavire edo maya imukwabe edo maya imukwabe takuma akini hi ojo chi ma o lo ehume amekume no ni ma mera maka ma maka ma emi ma rọ yìí ama ya rọ yìí rẹ inú yìí dún má lè dúnú ma ń ọgbọ́ kàkún mẹ́lẹ̀ tó máa kàlẹ̀ oṣooṣi mẹ́dún yìí lè ní kì mú dìgẹ̀ sí àmà ẹ̀ẹ́ kárí kánù nà mẹ́lò ogi competition nà mẹ́lò gánà ẹ̀dọ́mọ̀ abá ma ya ká ẹ̀dọ́mọ̀ àmá títí ní gbọ́ àkíní yẹn àlìhírí kàkẹrẹ̀ fún mẹ́nu ìjú mọ́tò mẹ́ẹ̀ẹ́nẹ́gùn máa lè máa ẹ̀ẹ́ icha heme ene ma ehe aba me aji achi achi duba de yare yare ni ere ro mele padan ichu yime mu kunya ne ma ehe aba me aji achi de ojo la di ni ma tula ka meun ikuya ne ko icha ka ne ko yiru nu ale ma ala ero me oje nga wa in tusibukum sayi'atun un yo ne hadin me na yo ya wo ma imuda muda kan ya kere bume kuma kene ene ya furahu amegbo male na gwe na ameka o mm, mm, allah akbar ama ka amele aka meda jubi ameda emde ya amele dan amena mi break e ogbo eje na ku chogbodo ola ko na elinye aka na eje na ku amegbo ameka eli ku ki la le ale we ke ka e we ma ga ki ne ale utubetu ọma rebia sheiba ọma rebia asi ọma wa ili abeki àwọn ọ̀ṣọ́ gàmà káàkiri kùmà wọn nágàlì gàmà káàkiri gbọ́ ma wọn dẹ́ àmú olóòdè olóòdè olóòdè ka gbódùmà ó yá nà ẹkùn mà kú màmá náà ló nge abe ka ta ma kwemiti lagos ya chụkọrọ kwemiti amerịka ya chụkọrọ abụghịlele ka abụghị ma ma kwụmalekwu abụ ka ka agbọghakwu ma n'ode ode ma akọla ka ka agbọghakwu ma kwu mana alụka chikwekwu na de ya ku ya chikwe ka ele bụ ọjọ na-ekwu yi ukwu ji ajeli nwụchi n'ọjọ date tụdabanile amabakwa melekwu abekọ mechi na ịchọga ma ma ọ̀gá mẹ́gbọ́n máa yọ̀ ma ọ̀gá àmọ́yà mẹ́gbọ́n máa yọ̀ ma okú mẹ́gbọ́n máa yọ̀ ma gbọ́ àkúmẹ̀ ẹ̀há yìí ní èyí mọ́tò mẹ́ ajídẹ̀dì ní ìyẹ́lẹ̀ mú yóò gbà yọ́ máa já rọ yìí ètò yìí àmì dìráìbà ó ẹ̀mí mọ́tò pa àmì ó ẹ̀mí mọ́tò pa àlùlà ayé yá pé mi ti ayé yá mọ́tò Ọna kuma an ngoce an kwada kwa kilo na da la le gide mesi ba mu ojo kita gbadi afi mesi ba mu alheri gide mu ojo kim do kare bo na npa e ma da le ni ba ona yin yo ba mesi ba ngoce da che ma na yote Mesiba ba ni ti e ba ma chona e ba ki buru si go no ki chona la baba yi amuna ki ko mo cha mo ne kekelin ule ka mo na ara ule machini bo machini bo moto accident táàkì ẹgbàdẹ́gbàdù gé abọ́nà aláàbí wọn pa ẹgbẹ́ táàkì accident lẹ́dọ̀gùn mẹ́ tó dálẹ̀ yìí kùmọ̀ àwọn wọn ti dáhùn àgìdá mú sí àdúrà ẹni ẹ̀wẹ́ dúkẹ́ àpá àti yọ̀nà mọ́ ẹ àdé hàn kìlọ̀ lẹ ẹgbẹ́ òpẹ́ kọ́ náà ṣe yàn a ga ẹ̀ màṣí ya mọ́tò kó yáyọ̀

tòdẹ́ ní ẹdún kẹsàn-án jájà jù mẹ́ tòdẹ́ alẹ́ mẹ́yọ̀ ó já àjùmọ́ kò já tó gbà má bàpà nù aláwọ̀ tàbárakà wọ́ta alá yẹ́ ni àkànyà kẹrẹ bó mẹ́ máa yọ mẹ́kí ni yọ gbá ẹ̀dọ̀ máa mú pàdé wà in tẹ́sìrò mẹ́hẹ̀dọ̀ jẹ́ wà tẹ́sẹ̀ kòkùnmẹ̀ ọjọ́ sí láyà gúrùkún kẹ́ìdúhùn ṣe àkànyà dúkùnmà nẹ́kùnmà dúkẹrẹ bó mẹ́ in ilẹ̀ dú ìṣàbùdùn ibe dene ma do cha ne plan ma dene ma do ina ngar karabo men inna allaha bima ya'maluna muhit e ma ojo ichele daka pa o kolo ma do ma chi o ola e gide yo ba cho la ugu ugu du na ya gbo ola ugu ugu du le yele to na unga ya ne do roka to ayire insha allah do dale a nadi mike ngo ona yiwa turkine ke adwarin wa bai rafiya na gidai emi ŋa do ka to ale ka di o bɛɛ ka bɔ yeye k'e kusi wa akramakallah سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك